tọ́ ìjà tọ́ ìjà tọ́ ìjà tọ́ ìjà means provoke tọ́ ìjà means provoke kí ló dé tó ń tọ́ ìjà Adé? Kí ló dé tó ìjà Adé?